ka bísímìláì ntọ́pù lọ́fọ̀ náà o ka bísímìláì fúẹ̀ fúẹ̀ fúẹ̀ ọlọ́run sì pé kí o kó sì máa jáde kúrò ní inú ara bàbá bá alẹ́ ga o ẹni nǹkan lọ́wọ́ o Allahu Akbar kí ló gbà táwọn gbà ìwà wò pé àwọn táwọn ṣe táwọn lábáwò sí ní ju ẹran lọ ẹran dàbínù omi oúnjẹ wọn kọjá báwọn ẹran dàbínù omi wọn mọ ráìsì wọn mẹwàá wọn mọ gẹdẹ wọn gbogbo ohun táwa ń jẹ wọn mọ lásìkò náà ẹran ni ẹran ni ó ẹwà nàbí Ibrahim aleyhi salam nígbà táwọn mọlẹka tí wọn jẹun tí wọn abaládejò gan kí ló lọ pa wá ó lọ pa ẹran ọmọ màálù kan wá ó dín dáa ó ṣe é súyà ẹran ni ẹ lọ kó ẹran wá ànídìí ẹran lọ́kọ̀ wa wọ́n kú ẹ inú tàwọn ti bí dùn pé ah bàbá bá lé òkú wọ́n kú ẹran gidi fún wọn wọ́n tún fún wọn ní wọ́n tún fún wọn ní wàrà mu wọ́n wá kó kínní dọ́dọ̀ gèsè ọlọ́run hàn nígbà tẹ́ni wá dé ọ̀dọ̀ àwọn yòókù rẹ̀ wọ́n ní wo bàbá ọlọ́fọ̀ mọ ẹran rẹ̀ sára kó lọ́wọ́ bá torí àwọn ọmọ ìdájọ́ ọfọ tó pèsè ní ẹlẹ́ni tó ti yí ọ nígbà bá Mọ̀dínà Allahu Akbar tá a bá dé Mọ̀dínà ṣàlàyé ara rẹ wọ́n dé Mọ̀dínà ọlọ́run ò ti torí ẹ̀sọ́ kalẹ̀ o àdìsí ló sọ kalẹ̀ o àlẹ́ mi ní bóun náà bóun ló ẹ lọ pín ẹran o ẹ fẹ́mi náà ń tèmi ń ìdí tẹ́ fi ń pe fatia ní rúkúyà nù sùrọ́tùlì fatia sùrọ́tù rúkúyà ni wọ́n ń pè. torí pé sàádé yẹn kà á ebi sì kọ̀rọ̀ ara ó hà púrúfù ẹ̀ fún un. so ló fi ká sí pé àwọn sọ̀hábà wọ́n ní àǹfààní kí wọ́n ṣe nǹkan kankan kọ́lọ̀ wọn sì fi hàn ànábì rẹ̀ wípé ara nǹkan tẹ́ ẹ̀ mọ̀ ṣe náà nù àmọ́ wọn ò láǹfààní so tàbá wá sọ nípa suna. súnà súnà ọ̀nà mélòó ló pín sí báwọn mẹ́ta ọ̀rọ̀ ànábì ìṣe ànábì àti ìfọwọ́sí rẹ̀ ìfọwọ́sí rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta là ń pè súnà mẹ́tẹ̀ẹ̀ta láti máa ṣe irun ìsìnkọ́ra ní ìsìn ọ̀rọ̀ ànábì ni pé àdúrà tẹ́ ṣe rèé tẹ́ bá fẹ́ ṣe tẹ́ bá fẹ́ tọrọ oore kọ́ọ̀lù rẹ̀ nìyẹn ọ̀rọ̀ ẹ̀ nìyẹn omi ò jẹ́ má ṣe pé tẹ́ bá fẹ́ ṣe nǹkan báyìí tẹ́ bá fẹ́ sùn ẹ̀gbẹ́ ọ̀tún ni kọ́kọ́ fi lélẹ̀ o iṣẹ́ nìyẹn njẹ́ tún káàrí o ọ̀rọ̀ nìyẹn ìgbà tí ayé rẹ tó lè péye nù ìgbà tó bá tó lo súnà nẹ́bí òun ni ayé rẹ ló tó lè péye ó ní ẹ̀sìn rẹ ló tó lè yanjú. a máa kọ́ ọ̀rọ̀ yìí lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run à ń tọrí kíkọ́ olèhì túrú ọ̀rọ̀ rẹ̀ àwòfẹ́ ìlèhì tàbí túrú ìṣe rẹ̀ àwòtẹ́kìrì rèhì tàbí nípasẹ̀ ìfaramọ́ rẹ̀ ìfi òlùlù nǹkan rẹ̀ wàmínsùnmọ́ yàtà àfàrú alìntìfà bẹ̀lẹ̀ kùrán dúnà ní ààyè yìí wàmínsàmọ́ ní ààyè yìí nígbà náà Ni ìkágára yóò sì wá débẹ̀ nìkan tó fẹ́ dákùrà nílùú láì làdísì ga sí pé o ò lè rí ìsìláàmù yìí ṣe àfi kó o ṣe kíni o kó o ṣe súnà wallahu ta'ala yakun Allah wa sọ pé wa anzalna ilayka dhikra litubayyina linnas manuzila ilayhim wàlà àlàhùn yatafakkarun wa anzalina ilayka dhikra àwa la sọ azikir tíra ìrántí tí í ṣe alukur'an àwa la sọ ọ́ kalẹ̀ fún ìwọ ànábì litubayyina linnasi nítorí kí wọ́n lè ṣe àlàyé rẹ̀ fún àwọn ènìyàn ní ànábì ni alálàyé o òun ló máa ṣe àlàyé òun ló máa ṣe àlàyé ìwé ìrántí tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún wa wàlà aláhùn yáfáfá karùn nítorí kí wọ́n lè ronú tí wọ́n náà bá ronú ó rí i pé ò lè dá ẹ̀sìn Islam ṣe láì jẹ́ onísùnà is either onísúná or oníbìdíà torí tó ọba ti lè lo ntánẹ́bì ni a lò ìlòkulò lókù tó máa lò fàkànà ti asúnà aslan min usuludin taaliyan likitabi lai ta'ala nígbà náà súnà wa jẹ́ ìpìlẹ̀ kan nínú ìpìlẹ̀ ẹ̀sìn wa taliyan likitabilayi tó tẹ̀lé alukur'an after quran sunna tukhadhu minha tá a máa mú jáde látinú sunna náà alẹ́ akọ́ ìdí àwọn ọ̀rọ̀ tó jẹ mọ́ àdì ọkàn ìgbàgbọ́ a máa mú yọ látinú kíni o látinú sunna ànẹ́bí ànẹ́bí ó máa sọ àwọn ọ̀rọ̀ tó jẹ mọ́ àdìsọ́kàn o ò sì ní option àfi kó o gbàgbọ́ ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ. ànábì ni nínú àdìsí muslim ó ní mọ̀nkọ́tàlá wazagan fi dọ́rí bá ti nù wáhìdá kùtì bá ti láwùú mi àtò àsànà mọ̀nkọ́tàlá wàzàgàn ẹni tó bá pa ọmọ lé fi dọ́rí bá ti ní lílù ẹ̀ kan pi tọ́pa ọmọlé kùtì bá ti láwùn mi àtún àsànà wọn á kọ pé ó ṣe ọgọ́rùn-ún iṣẹ́ rẹ̀ wọn á kọ fún un Akbar. ẹni tó bá pa ọmọ lé ọmọ lé lásán lásán tó tó gbẹ̀mí ẹ̀ lẹ́ẹ̀kan náà tó fi kú wọ́n á sì kọ ọgọ́rùn-ún pé ó ṣeṣẹ́ eré máa wọ ọmọ lé káàkiri ló kù o. tọ́ bá rí ipa lẹ́ẹ̀kan tó tún lù lẹ́ẹ̀kejì kó tó kú kò ní tọ́gọ́rùn mọ́ tó gbà ọgbà dáadáa àmọ́ kò ní tọ́gọ́rùn tó ọba tún nípa lẹ́ẹ̀kejì tó dé lẹ́ẹ̀kẹta kó tó lùpa yóò tún dínkù àmọ́ tó ọba rípa lẹ́ẹ̀kan báyìí o ti ṣe iṣẹ́ eré ọgọ́rùn ẹ dákun ọ̀rọ̀ yìí ṣé èso ọ̀rọ̀ ìgbàgbọ́ ṣé èso ọ̀rọ̀ àkídà tí ò kọjá làákàyè rẹ pé a ọmọ ń le láì lójú ogun láì kírun láì gbàwẹ̀ ọmọ ń le lásánlásán ní fi sọ pé tú kàdùmíníà àlẹ àkọìdì yìí tó jẹ mọ́ ìgbàgbọ́ àdìsọ́kàn a máa rí mú láti ní súnà rẹ àìmọye ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ sú àbàdà mo tún rántí ọ̀kan ànábì ní ẹni tó bá yan náfìlà lẹ́yìn àsùbá tó kí àsùbá tán tí òkú ò ní mọ́sálásí títí tóòrùn fi yọba níbẹ̀ tóòrùn fi gùnkè díẹ̀ tó wá ṣe rákà náfìlà rákà méjì ànábì ní yóò gbà ládàá bí ẹni tó bá èmi ṣe ájí àti umura. bí ẹni tó bá èmi ànábì ṣe ájí àti umura, tàbí bí ẹni tó ṣe umra nínú Ramadan ẹni tó sì ṣe umra nínú Ramadan ànábì ní bí ẹni tó bá mi ṣe hajj ni àkọ́ àwọn ò pé kí n jókòó mọ́ṣáláṣí lẹ́yìn àṣùbà kóòrùn fi yọ kí n sì kí rákà méjì péré à yẹn ya máa ń ṣèyún torí ìkúkú lówó mọ́kànlọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ya múra sí yùn. ó di ọ̀rọ̀ yẹn sọ́kàn ni lẹ́fi ní túkàdù mínìhà mìnà súnà àkọ́ìd nínú súnà àwọn nǹkan tá a mọ̀ di ọkàn ọwà àwọn nǹkan tá a mọ̀ di sọ́kàn ọwà ọ̀rọ̀ tó jẹ mọ́ àdì ọkàn wa ọwà ń bẹ kì í ṣe Qur'an nìkan ni ó mú ọ̀rọ̀ àdìsọ́kàn wá Qur'an ni ó mú wá ní ṣókí ò wa ọmọ lé ò lè bá nu Qur'an ò lè bá fẹ́yìn tó dúkọ̀ ká mọ́sálásí ọ̀ lè ba nínú Qur'an ẹ̀tún wọ̀ mí anabi ní ma asfala mínàlẹ̀ kan àbáyé ní fàfin náà ohun tó bá kọjá kókósẹ̀ nínú aṣọ ọmọkùnrin iná ni ó wọ̀ ọ̀ tó àwọn wò pé ah nínú gbogbo ẹ̀ṣẹ̀ tí ń bẹ láyé tó tóbi kàbìtì kàbìtì yìí ṣòkòtò tó tó wá kọjá kókósẹ̀ iná ọwọ́ ṣòkòtò lásán bẹ́ẹ̀ ni òun láti ní àdìọ́kàn bẹ́ẹ̀ ànábì ló sọ kì í ṣe òdua ló sọ. So kì í ṣe sìgání ló sọ kì í ṣe àbùkọ́dìrì jìlání ló sọ kì í ṣe búlálà ló sọ kì í ṣe ogúnṣẹ́ ló sọ kì í ṣe ṣàfáwò ló sọ ànábì tọ́lọ́ fi kùránì rán sí ọ̀hún òun ló sọ ọgbọ́dọ̀ ní lọ́kàn pípé ntànàbí sọ̀hún náà ni ó ṣẹlẹ̀ báwa bá ti ní lọ́kàn èyí sọmọlẹ́yìn ànábì fàmárọ̀ gígbà à ń sún náà tí falẹ̀ ìsàmì nì ẹ̀ ń bá ti ní súnà mi òun ọ́ pàtì o ò sí lójú ọ̀rọ̀ ànábì mọ́ nìyẹn o ló fi ká sí pé tí ìbá ṣàdánwò àpọ́nlé mọ́là haúsá làwúsá ń jẹ́ every muslim must be alusunna every muslim must be alusunna if not for the problem problem tó dé ló fi di ó ń ló fi dàmàdíyà ló fi di kọ̀dìríyà ló fi di búlálà ló fi di kòbókò àdéhùn tó dé bá ọ ni every muslim must be alusuna torí pé o ò lè rí islam ṣe without sunna o ò lè rí ṣe ẹ wá ń pariwo alusuna ẹ wá ń sọ wá lẹ́nu àìtètè mọ́lẹ̀ yín olùwà mọ́lóko àwa ló yẹ mú yín ní mọ́ ọ̀daràn tẹ́lẹ̀ quran nìkan lẹ fẹ́ lò ẹ̀ ní lo àdìsí tí ò sì pọ́síbù láti dá quran lò àfi ká lo àdìsí mọ́. fakanati mo ti kà yẹn wal ahkam nínú súnà a tún máa mú àwọn verdicts judgments a máa mú jáde ń bẹ̀ àwọn ìdájọ́ àwọn ìdájọ́ kí ló já lùwàlà kí ló bàrún jẹ́ kí ló bá àwẹ̀ jẹ́ sọ gbọ́mọ́dí yìí nù kùránì rì mọ̀níyù nìkan lọ́nà ń sọ nípa rẹ̀ nù kùránì kò sí mọ́díyù ń bẹ kí wá ìdájọ́ mọ́díyù ìdájọ́ ti mọ́níyù àti kànú kùránì wàyí ń kún tó bá ń tẹ̀ bá jẹ́ jẹ́nẹ́bà tẹ̀ bá jẹ́nẹ́bà lára ọlọ́ọ̀ni ẹ̀ lọ́wẹ̀ẹ́ kí ìdájọ́ mọ́mọ́díyù ìdájọ́ mọ́mọ́díyù wádìyù kí ìdájọ́ rẹ̀ táàfin ní máa kóra wa sí wàhálà tí ò ní tí ò ní ládàá pẹ́pẹ́ tí wádìí bá bọ́ta ọlọ́wẹ̀ tí mọ́mọ́díyù bọ́ta ọlọ́wẹ̀ súnà tó jẹ́ ká mọ̀ yìí pé mọ̀níyù nìkan la máa ń wẹ̀ fún mọ́mọ́díyù àti wádìyù àfọ ojú ara wa nù nìkan ni lọ́ba parí o nínú súnà nìdájọ́ yẹn ti jáde ọlọ́run ní fàátì mu síyámà ìlà láìl fàátì mu síyám ìlà láìl ẹgbà àwẹ̀wò òru ni o ẹgbà àwẹ̀wò òru ni àwọn sangiliti ọ̀dàgò mẹ́sàn-án mẹ́sàn-án mẹ́wàá lẹ́ tó tó sínú nítorí fàátì mu síyámà ìlà láìl níbi tí àwa mùsùlùmí olóríire oṣù náà báwa ti sínú láti ibi aago méje tóòrùn ti wọ̀ sórí pàdébì ló sọ pé káláàyò sínú ní kété tóòrùn bá ti wọ̀ ó tún gbẹ wá lóun gbẹ pé tún tètè sínú ní so ó di pé ó nira ẹ lára pẹ̀lú bó ṣe ń pèrè ń sangilítì olójú kan ní ọ́ olójú kan ní ọ́ àwọn àdájọ́ tún lọ sí àgbàdà tá a máa mú bọ́ta nínú súnà wal akhlaq àwọn tó jẹ́ etiquette àwọn ìwà báwo la láàrin àwùjọ báwo la ṣe ṣe nínú ẹbí báwo la ṣe ṣe láàrin ọ̀rẹ́ gbogbo ẹ̀ lọ báwọn a tún mọ ọmú bọ́ta nínú kíni o nínú súnà nàbí wàgẹ́rù dhalika àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọba ń sọ pé mo ti súnà sí jẹ́ falukur'an kẹrìm alukur'ani o huwa lè asilu alẹ́ awal òun mọ̀ ní ìpìlẹ̀ àkọ́kọ́ lè díìnì fún ẹ̀sìn wa sunna sunna hiya alẹ́ asilu athani òun sì ní ìpìlẹ̀ kejì wàbí ayé akilin irú làákàyè wo ni bẹ́ẹ̀ fọ́n náà wàhálà ayé mantikin irú làákàyè irú ọpọlọ wo ló ní ìtàmàdù fi kú bú lihi mali qur'an ẹ gbára lé tẹ́ ń lo dúnà sunna tẹ́ ẹ bẹ́ẹ̀ lu sunna irú ọpọlọ wo gan níbẹ̀ fún yín gan náà tẹ ẹ ẹ gbà pé ẹ lo kùránì ẹ sì gbà pé lo súnà nàbì sallallahu alaihi wasallam. ṣé ẹ náà bàbá yín wọ̀nyẹn ṣé ń pẹ̀rẹ̀ wọn nílé mọ́mú wọn èyí gbà kan pa àwọn lálùsùn náà àwọn bàbá wọn níbi tó ń dorí kọ wọn wọn èyí gbà kẹ́ ń pẹ̀rẹ̀ àwọn lálùsùn náà ìwọ bá bàbá kan nínú bàbá ìmáàmù bàlọ̀ wọn nínú bàbá ìmáàmù lù ú njẹ́ ọ̀rọ̀ wí ni pé ẹ̀yin alùsùnmọ̀ yìí ẹ̀wọ̀n mẹ́sẹ̀jì jọra wọn lẹ́nu oríire ẹ̀yin alùsùnmọ̀ yìí tí ṣòkòtò yín ọ̀ba lẹ̀ yìí ẹ̀yin alùsùnmọ̀ yìí tẹ́ ẹ kórun gbà á nu nu ṣé súnà kan ní kádàánù gbọ̀nsẹ̀ ni a ní ọ̀rọ̀ ìṣe àti ìfọwọ́sí òjì sí ọlọ́run ní ń pè súnà àbẹ́bí dárò gbọ̀nsẹ̀ ó tún sọ ọ́ lọ́rọ̀ ọ̀rọ̀ àwọn tó dárun gbọ̀n sí ó ní wọ́n káre kẹ́ máa ṣe lọ gbogbo súnà mẹ́tẹ̀ẹ̀ta ló pé lórí irúgbọ̀n súnà ọ̀rọ̀ ni súnà ìṣe ni súnà ìfọwọ́sí ni èèwà ti rí tẹ́yìn wá ń sọ pé àwọn alùsùnà ni àwọn ní ṣòkòtò wọn ọba lẹ́hùn kẹ́lí mọ̀ pé mẹ́nitọ́ lọ́ọ́ bá nu wọn pé o fẹ́ kọ́ nípa ẹ̀sìn rẹ̀ wọ́n kò bọ́ ọ tààrà wọ́n sọ ọ́ di ọ̀tá òdì sí ọlọ́run lọ́nà yẹn kọ̀rọ̀ tó sì ní mọ̀ ó sì máa lérò pé òun sìn lọ́hùn ni ó sì ní mọ̀ pé apamidà sínú apẹ̀rẹ̀ ni ọ́. alaysa alladhi akhbarana bil Qur'an huwa sahibu sunnah ṣé kìí ṣe ẹni tó fún wa ní ìró Kùránì ṣé kìí ṣòun lónìí súnà ni. Sunna, ṣẹbẹ́ni tó mú kùránì wá náà ló ní súnà tó ní amálò asọ́ọ̀dìkì alimasiduk olódodo sì ni ó ń tàn Muhammad olódodo ni alimasiduk ẹni tá a sì gbọ́dọ̀ gbà pé òdodo ló máa ń sọ ni alẹ́bí láyé ti kú wọn nílẹ̀ àwà ẹni tí kì í fìfẹ́ nú sọ̀rọ̀ ẹ̀sìn ṣé kì í ṣó òun ni alaysa ruwatu ni Qur'an ṣé kìí ṣe àwọn tó jẹ́ ẹlẹ́gbàwá kùránì àwọn tó ń gba kùránì wá látẹnu òjíṣẹ́ ọlọ́run rúm rọwátú súnná sáwọn kan ni wọ́n tún gba súnà wá ni sáwọn sàbẹ́ míì ló gba súnà wá ni ṣe báwọn sàbẹ́ tó gba kùránì wá bá a ṣe ń ka kùránì ṣe báwọn yìí kan náà ni wọ́n gba àdìsí náà wá. Ah, ah. min kharil qurun ṣé kìí ṣe àwọn ni wọ́n ń wáyé nígbà tí ayé rojú ni ní sẹ́ńtúrì tó lóore jùlọ wà kọ́ irátìlì ajiyan ṣé kìí ṣe àwọn ni ẹni ẹ̀ṣà jùlọ nínú àwọn èèyàn ni àwọn àwọn ìkan náà ẹ̀hún wọn gba kùránì wà ọmọ gbọ́ táwọn fẹ́ ka kùránì táwọn àwọn àfáà máa fẹ́ ka kùránì wọ́n mọ̀ sọ pé lágbájá gbà wá látọ̀dọ̀ lámọ́rin lámọ́rin gbà wá látọ̀dọ̀ tàmẹ́dò tàmẹ̀dó gbà wá látọ̀dọ̀ lágbájá ọ wá ní ànábì lọ́kàá fún un báyìí ewu nǹkan báwọn sísítẹ́ẹ̀mù tẹ́ fi gba kùránì wá náà ni wọ́n fi gbà dísì wá o ànlágbájá ànlágbájá ànlágbájá ànlágbájá sísítẹ́ẹ̀mù tí wọ́n fi gba kùránì wá sísítẹ́ẹ̀mù isnad náà ni wọ́n fi gbà dísì wa, àwọn tí wọ́n gba kùránì wá àwọn náà ni gbà dísì wá. kí wàá lọ́wọ́ arọ́ lù kí n problem yẹn tó fi sọ pé ọgbà ti kùránì ò nígbà ti àdìsí alikọ ìní nabil haq àwọn wọ̀nyí tẹ́ta kùránì àtàdìsí wáyé àwọn ni wọ́n dúró pẹ̀lú òdodo walimukimina bila adili mina sahaba àwọn sì ni ó ń dédé nínú àwọn sahaba alimashudu lahum bifana alhassan àwọn ni àwọn tọlọ ń jẹ́rìí sí pẹ̀lú ẹ̀yìn wọn. fi taurata ọ̀rọ̀ wọn bẹnu taurata wàlẹ̀ injil ó wà nù injila wàlẹ̀ qur'an ọlọ́run tún sọ nípa wọn nù alẹ́ qur'an wàtàbí'ina bi ihsan ila yaumidin àtàwọn tó tún tẹ̀lé wọn pẹ̀lú dáadáa àwọn ni àwọn àwọn àyímọ̀ alifukoha àwọn àwọn mọ̀mọ̀lìkì àwọn abu anifa àwọn mọ̀mùsàfì àtàwọn tó tún tẹ̀lé àwọn ẹ̀yìn àwọn bukhari àwọn muslim àwọn abu àwọn tí tẹ̀lé wọn lórí dáadáa nìyẹn sáwọn akọ ni wọ́n gbé ẹ̀sìn wá bá wa ni falimada yakbalu munkiru sunna ruwaatu sahaba wa taabihin lil qur'an walam yakbaluha fi sunna èyí ti ṣe tí ẹni tó tako sunna ànábì ẹ tó tako sunna ànábì falimada yakbalu munkiru sunna riwayata sọ̀hábà wa tàbí lukurhan èyí ti ṣe tí ẹni tó takò súnà nẹ́bì tí ó fi gba ẹ̀gbàwá àwọn sàábé àtẹ̀gbàwá àwọn tábì fún kùránì tí ó wà á kọ́ fún súnà ọgbà ẹ̀gbàwá àwọn sàábà lórí kùrán ọgbà ẹ̀gbàwá àwọn tábì lórí kùrán ọwá dìbì àdìsí ọwá lónìí gbà wọlé irú ta ni ọ́ ṣé o sì ní làákàyè tó péye báyìí ṣé èsì pé o ti ní pírọ́blẹ́mù báyìí o ti ní pírọ́blẹ́mù o ọ̀kan fúra sí ọ̀rọ̀ ara rẹ ni o o ti ní ìṣòro tó lágbára. ìkeje wàkọ́ọ̀lùhù tààlà ọ̀rọ̀ ọlọ́run tó o tún tọ́ka sí wípé ọlọ́run ní fàbí ayé hadithin ba'dahu yu'minun pé hadith wo lẹ́tọ́ fẹ́ gbàgbọ́ lẹ́yìn kùránì. irú àdìsí wo lẹ fẹ́ gbàgbọ́ ṣé kùránì ò tí tó yín ni máa gbọ́ ànígbà tó o ti mọ súnà ò lè mọ kùránì tú àyà tó o lọ mú wáyì orí ló ti gé e ó gé lórí ni ó fi bọ́dì yòókù lẹ̀ odidi àyà gangan rèé nínú suratul aya àyà one eighty five ọlọ́run ní awalam yanzuru fi malakuti ti wal aridi. ṣé wọn ò wòye sí ìjọba àwọn sánmà àtilẹ̀ ni wọn ò wòye sí gbogbo nǹkan tó lọ ń dá sí sánmà tí ò fi dàrú àti tó lọ ń dá sórí ilẹ̀ tí ò fi dàrú ẹ wòye sí ni wàmẹ́ kọ̀lákọ̀ lọ́wọ́ mi ń ṣe in ẹ wòye sí gbogbo tó náà bá dá ni anything tó náà bá dá ẹ̀yin ẹ̀yin òkànlẹ̀ sílàkà ìkó dókòó kó wo èrà tí bá rìn lọ kó wo bí ṣe rìn lọ pé èrà tí rìn lọ yìí ah, bó ṣe kéré mọ yìí ó mọ lẹ́sẹ̀ tiẹ̀ náà bó ṣe kéré mọ yìí ó mọ ní ojú tí mo fi ń torí tó o bá ti fọwọ́ dí iwájú ẹ̀ báyìí ó rí tí ó yàgò fún ọwọ́ rẹ̀ ẹ́ wàmà khalaqa Allahu min shay'in ẹ̀yin ò wòye sí anything. whatever whatever àtọ́nà bá dá kẹ́ẹ̀tì ẹ̀ jókòó ti yín ni kẹ́ẹ̀ lè ara yín wà ní àṣà àyẹ̀kú tàràbà ọlọ́run ní bóyá ọjọ́ òkú wọn ti súnmọ́ ni eh, ọjọ́ òkú wọn ti súnmọ́ ni ni wọn ò fi ronú mọ́ wọn ò lè ronú kí wọ́n fi lè mọ̀ wọn ọ̀dà tí ọjọ́ kún wọn bá ti súnmọ́ ńgbà náà fàbí hayi hadithin bá adáhùn mi nù ọ̀rọ̀ wo ni wọ́n tún fẹ́ gbàgbọ́ mọ́ ẹ wọ ọ̀rọ̀ tí ọjọ́ kún wọn bá ti súnmọ́ nígbà náà ọ̀rọ̀ wo ńgbà náà èèyàn ti ń kọ́ kàkà kú wọ́n ní tẹ́sí àdùn àlá ilà ilà ńlá o sọ pé o gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó ti ń pọ̀ kàkà kú yọkàn máa wù ọ bí ẹ ń wo yẹn ń wo tẹlifíṣàn ni ẹ̀ńtọ́rọ̀ ẹ̀ ti dàrú wo àsìkò tí ń pọ́kàkà kú lọ́wọ́ fàbí hayi hadithin bàdáwù yuminun kí ló tún fẹ́ gbọ́ mọ́ inú ọ̀rọ̀ kò lè gbọ́ nǹkan kan mọ́ kò lè gbọ́ nǹkan kan mọ́ ẹ wá máa gbọ́ ìtumọ̀ tí àwọn tafsir mú wá nínú ọ̀rọ̀ yìí wọ́n ní fàbí hayi ba'dahu yu'minun ba'dahu hu tó wà ń bẹ̀ yẹn hu yẹn ba'dahu èwo nínú ọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ ṣẹ́gbọ́ lẹ́yìn rẹ̀ rẹ̀ yẹn kí ló rí fàásì ṣé èwo nínú ọ̀rọ̀ lẹ́yìn kùránì ló fàásì ni àbí èwo nínú ọ̀rọ̀ lẹ́yìn what ló ń rìfà sí ẹ̀ á máa gbọ́n táwọn tẹ̀síìrù mú wa lórí ẹ̀ torí pé wọ́n tó òfẹ́ kan lo súnà ò lè lo tẹ̀síìrù sórí pé o ní complicated problem ló ní complicated problem problem yẹn dàbí ẹni tí hypertension àti diabetes àti ẹ̀. Eh? cholesterol tó ń dà láàmú gbogbo nǹkan ní ọmọ ṣe gbogbo nǹkan ní ṣe ọ gbogbo nǹkan ní ṣe ọ lórí bó sọ pé òun ló súná òun torí pé nìsín dọ̀míìlù nìsín ló lè dátú yìí o fàbí hayi hadithin gbàdáhù yòmínú dọ̀míìlù hù nìkan ló lè dátú yìí o ló tún lọ rèé sì tù ú sí ìròrí burúkú tí ń bẹ fún ọ wípé àdìsí wo lẹ́ẹ̀tún gbàgbọ́ lẹ́yìn kùránì tọ́ wa mọ́pa pé hu yẹn o kùránì ló dúró fún ẹ wá máa gbọ́ àdọ̀míìrú yẹ́rìjìhún ìlànà taqaddama mìnà tafakuri wà nazar wà nazar wà nazar fìlì òmórí àlùmọ̀sùkúra àfààní hu yẹ ó ń rìfáà sí ó ń sẹ́rí sí ọ̀rọ̀ tó síwájú ni o nínú gbólóyìn ọ̀rọ̀ wo ló síwájú ọ̀rọ̀ pé ṣe ẹ̀ lè ronú ni ẹ̀ lè ẹ̀ lè ṣàkíyèsí ni ọ̀rọ̀ tó síwájú tọ́lọ̀ ń sọ nínú àyà yẹn nìyẹn o ok ìyẹn ni wípé filimur alimadukuro nínú àwọn ọ̀rọ̀ tọ́lọ̀ ti dákọ yẹn ìyẹn ni wípé nígbà tẹ́ ẹ̀ bá lè wòye sí ìṣẹ̀dá sánmà ẹ̀ lè wòye sí ìṣẹ̀dá ilẹ̀ kò sí nǹkan kankan nínú tọ́lọ̀ ọba dá tẹ́ ẹ lè wòye sí tẹ́ẹ̀fì mọ̀ wọn ara yín irú yín ọ̀rọ̀ wo ni ó wúlò fún yín. láti jọ tí ń wo sánmà kò jẹ́ iṣẹ́ ìyanu lójú rẹ rí kò jẹ́ iṣẹ́ ìyanu lójú rẹ rí láti jọ tí rìn lórí ilẹ̀ ó rí ilẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ ìyanu nítorí tún wíkì ni pé òun wá ìyanu káàkiri sánmà tó dúró yìí sókè ah pépà ló pé ni ẹrù tààrà ni <laughs> tí ò gbọdọ̀ jábọ́ tí kò lópòó èyí ò tú ọ kọ́ ọ gbà pé iṣẹ́ ìyanu ńlá nílé yìí ó ọkọ́lé sórí ilẹ̀ ọgbẹ́lẹ̀ ọkàn omi. ọgbẹ́lẹ̀ ọba kùsà ọkàn gbogbo onye ò tí ì tó kó o fi mọ̀ pọ́ lọ́wọ́n ọba yìí ọba alágbára ni ọ̀dà tó pọ̀ ẹ́ kẹ́ńkẹ́ń ò wòye sí i pé àkàndá ni nínú ẹ̀dá ọlọ́run bó ṣe mọ̀ bó ṣe tóbi tó tí kẹ́kẹ́ bá ta ọ́ ní <laughs> ọ̀ọ́ni ọ̀ọ́ni mẹ́gbàtọ́ ọ̀bẹ ọ sókòtò lẹ̀ gbogbo yìí ò tí ì tó sẹ́ ìyanu fún ọ ẹ̀fọn kọ́ àkàndá nínú ẹ̀dọ́ ọlọ́run lẹ́fọn tẹ́fọn bá toró sí ọlá nísìn tó pọ̀ nǹkan tí ń bẹ lára tiẹ̀ tó pọ̀ sí ọ lára ààbò tóbi tóun ò ní lè dìde ọmọ ọrùn lẹ́ni. tí a máa ní kí ló mú o tó ní à ah, malaria yìí náà ni ó kí alẹ̀ ti wá lò ẹ̀fọn ló sì jẹ bàbá o ẹ̀fọn ẹ̀fọn gbogbo yẹn ò ronú sí rí gbogbo yẹn ẹni tí ọba ti ṣèrò lórí rẹ̀ kó fi mọ̀ wọn ara rẹ̀ sọ̀rọ̀ tí ẹ lè sọ fún un tó lè nítumọ̀ sí lọ́nà fi ní fàbí ayé hadisi bàdáhù yu'minun lẹ́yìn gbogbo àwọn iṣẹ́ ìyanu wọ̀nyí tó o fojú rí tó o kàkún tí ò nítumọ̀ sí ọ yìí àwọn ni wọ́n fẹ́ bọ́ sọ̀rọ̀ ọlọ́run irú ọ̀rọ̀ ọlọ́run wo ló tún fẹ́ gbàgbọ́ mọ́ ìwọ tó orí sẹ́mà tó ọ̀gbọ́ lọ́hùn gbọ́ orílẹ̀ ọ̀gbọ́ lọ́hùn gbọ́ gbogbo nǹkan ẹ wò ó níjọ́ òní lórí asset mi wọ́n sẹ́ndì kíní kan síbẹ̀ àti máa rí òjò tí máa rọ̀ tòótọ́ hmm. a sì ka ọ̀rọ̀ nípa bọ́nà ọba sì pa ìjọ núhù rẹ̀ tọ́lọ̀ ní òun ní kí sẹ́mọ̀ ìyanu fún mi ìtumọ̀ kó yanu fún mi o <laughs> ọlọ́run mọ̀jì àárí ẹnìkan wá sẹ́ndì ìyanu sánmà fomi kan sí mi a sì ń rí sánmà báyìí tí ń ya omi bí ìgbà tí wọ́n bá ń da àgbàrá láti gun sánmà ẹ tí ì rí wọ́n ń fáwọn èèyàn káàkiri níbẹ̀ lórí sẹ́ẹ̀tì mi ẹ́ ẹ̀yìn báyìí fi sórí wásaapù wọ́n ń ya omi ní o kàyéfì ìbẹ̀wá ni pé àwọn òyìnbó ń ti pé àwọn ìrònú tọlọ́hún táyé nìkan ni wọ́n ronú wọ́n wá pè tì í kàyéfì dẹ̀ wá ni pé bómi yẹn ṣe ń ya láti du sánmọ̀ bí àgbàrá bíi ṣánẹ́ẹ̀lì omi ṣánẹ́ẹ̀lì àgbàrá bí ṣe máa ya òun tó kò bá ń rọ̀ òun bẹ́ẹ̀ lómi yẹn ṣe ń ya láti sánmọ̀ àwọn òyìnbó wọn wá wọn wá yípo ẹ̀ báyìí wọn wá ń wò bómi ṣe wá ń ya òun kí ló yẹ kó máa sọ kó wọ́n yẹ kó máa sàn lọ kò wá sàn lọ ọwọ́ àwọn ọ̀nulẹ̀ ni o kàyéfì kejì bẹ̀ ni o ó ń wọnú lẹ̀ ni yóò rí báyìí pélélè kìí ṣe fíìmù tírìkì kìí ṣe fíìmù tírìkì ẹ dákun ẹni tó rí iyùn tí ò mọ̀ pé tọ́lọ́ ń bá fẹ̀ kan ya gbogbo sẹ́mọ̀ tí wàá bá wa nu kóńtì sì lọ mọ̀ wọn ara rẹ̀ ọba ṣe ọba ṣe ọba fẹ́ máa káyà kùránì fún un mo fi kẹ́sí pé nígbà táwọn ẹbí wà ní mẹ́kà ìmọ̀ ẹ pé làákàyè àwọn ọ̀sẹ̀ bọ́ lọ síbi mọ̀làkútù sàmà wàtí wà lárùdì ẹwà nàbí Ibrahim náà ó pe làákàyè námúrúsù ó pe lọ síbi mọ̀làkútù sàmà wàtí wà lárùdì pé à ah, ìwọ wò ó ọlọ́run bá tí mò ń sọ fún ọ yìí wọn ní máa mú kí òòrùn yọ ní ibùyọ rẹ wọn ní sì máa mú wọ̀ ní ibùwọ̀ rẹ oní máa ń jẹ́ kéèyàn sẹ̀mí oní máa ń pààyàn ó ń ń lọ síbi àwọn iṣẹ́ ìyanu tó common ti ń bẹ táwọn èèyàn ò rírò tí wọn ò rírò ìlànà àwọn ànábì ọlọ́run lọ́nà àfi sọ pé tí wọn ò ti rí yẹn rò wọn ò lè nígbàgbọ́ nú alukur'an wọn ò lè nígbàgbọ́ kán nú alukur'an tó túmọ̀ sí pé àwọn ọ̀ṣẹ́ bọ́ tún lọ́mọ́ ń dọjọ́ ọ̀rọ̀ yẹn kọ́. àwọn ọ̀sẹ̀ bọ́ ni àwọn ni sámọ̀ onítùmọ̀ sí àwọn nílò onítùmọ̀ sí wọn ò ríro wọn ò sì rí gẹ́gẹ́ bí iṣẹ́ ìyanu ẹ dákun ìtumọ̀ tá a tún sọ́tako làákẹ́yì rẹ̀ atú àyà pẹ̀lú àyà ni nínú àyà òun lọ́lọ́run ti sọ pé awa làmú fi màlàkú sàmàwátì wàlẹ̀ àrídì wàmà kọ̀lákọ̀ lọ́hùn ṣe ń ṣé wọn ò wòye sí àwọn ìjọba sánmà ni.